وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجو فلان با أترى عليك كلام با أترى جنجة الله با فواسي سوى anabi sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú anabi sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà anabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùrin ojú ọ̀nà anabi sallallahu alayhi wa sallam títí di ẹjọ́ gbẹdẹ̀ alámọ̀rí tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ òun náà ni ọ̀rọ̀ al-uzru bil jahl ọ̀rọ̀ nípa ìfúnni ní àwáwí ìfúnni ní àwíjàre wípé aláìmọ̀kan lórí àwọn àlámọ̀rí kan nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn tí èèyàn bá rọ́lù káwá wòye sí ìjà ìmọ̀ kan irú èèyàn báyìí ká fi gbé ìdájọ́ náà kú lórí ẹ̀ ká má fi ìdájọ́ rinlẹ̀ fún èèyàn lórí àwọn aburú tó ṣe nínú ẹ̀sìn nítorí pé ó jẹ́ láìmọ̀ kan kò mọ̀ pé nǹkan yìí ó tako òfin ọlọ́wọ́n ba kò mọ̀ yí pé ṣẹ̀ríà ó lòdì sí nǹkan tó ń ṣe. ṣẹlẹ̀ báyìí ni à ń ṣàgbéyẹ̀wò ẹ̀ pé èwo la máa gbà wọlé nínú àìmọ̀kan èwo la sì ní máa gbà wọlé nínú àìmọ̀kan. àwọn òfin wo ló dé báwo la ṣe máa mọ ẹni tí a máa gba ìmọ̀kan rẹ̀ wọlé gẹ́gẹ́ bí àwíjàre tá a fi máa gbé ìdájọ́ kúrò lórí ẹ̀ àti báwo la ṣe máa mọ ẹni tí a nígbà àìmọ̀kan lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí àwíjàre eléyìí báyìí nìkan tí a ń tan ìmọ́lẹ̀ sí òkè á mọ ìhà tí a kọ sí àwọn èèyàn níbi ìbálò wọn nípa àwọn nǹkan kan tí àwọn èèyàn bá ṣe tí ò dá nínú ẹ̀sìn ọlọ́run ọba ǹjẹ́ a mójúkò fún wọn àbí a mú wọn lórí àwọn nǹkan náà àwọn ò ní ṣẹ̀ríà fún wa nígbà láàyè láti máa mójúkò fún àwọn ò sì ní ṣẹ̀ríà kò sàmójúkò fún tó ní ká gbá wọn mú lórí àwọn nǹkan tí wọ́n bá ṣe yìí ká gbé ìdájọ́ lé wọn lórí eléyìí báyìí ní í ṣe pẹ̀lú nǹkan tó fi hàn rìn lẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí àti nǹkan tó yọ̀ jáde kó nu Islam. eré tó yẹ sí pé a gbọ́dọ̀ ní ìfarabalẹ̀ lórí ẹ̀ dáadáa tí a gbọ́dọ̀ ṣe àṣìṣe lórí àlámọ̀rí náà ká má bàa máa firinlẹ̀ nínú Islam ẹni tó ti jáde kó nu Islam ká sì má bàa máa yọ jáde kó nu Islam ẹni tí Islam rinlẹ̀ torí pé méjèèjì náà léwu ìmújáde kónú islam ẹni tí islam ẹ̀rin ilẹ̀ kápẹ́ ní kèfèrí ewu ni eléyìí ni fitna tí àwọn alkhawarij atakfiriyun muhammad bin ali jabata àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ fitna tí wọ́n kó sí lélẹ́yìí wọ́n kó sínú wàhálà ká máa yọ mùsùlùmí jáde kónú islam. islam eléyìí báyìí a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bákan náà la gbọ́dọ̀ fi rinlẹ̀ nínú islam ẹni tí islam rẹ̀ ti bàjẹ́ ká máa fi rinlẹ̀ nínú islam ká máa pè ní mùsùlùmí ẹni tó ẹ pé islam ẹ ti kí ni o islam ẹ ti bàjẹ́ ewu lélẹ́yìí aburú lélẹ́yìí náà àwọn tí bá yàn jáde kúrú islam tó sì jẹ́ mùsùlùmí àwọn wọ̀nyí náà pè ní al-khawarij àwọn tí bá wọn fi islam rinlẹ̀ fún ẹni tí ó ti jáde kúrò islam àwọn náà pè ní al-murji'a al-sunna wal jama'a àárín gbogbo láwà a ní pé mùsùlùmí ní kèfèrí bẹ́ẹ̀ láà ní fi islam rinlẹ̀ fún kèfèrí àní pé mùsùlùmí àní yọ mùsùlùmí jáde kó nu ẹ̀sìn bẹ́ẹ̀ lẹni tó bá ti jáde kó nu ẹ̀sìn àní fìrin lẹ̀ yí pé mùsùlùmí ni àmọ́ wà láàrin méjì àní tàṣe jù gẹ́gẹ́ bí àwọn kọ̀wárì àti ní tàṣe ètò gẹ́gẹ́ bí àwọn àlùmọ́rùjíà. Naam. Lánàá nínú tíra A'ridul Jahl eléyìí tí a ń gbéyàwó lọ tí wọ́n ti sọ àwọn ìfọ́síwẹ́wẹ́ nípa àlámọ̀rí tí a ń sọ̀rọ̀ lórí ẹ̀ yìí tó sì àwọn ìfọ́síwẹ́wẹ́ àwọn májẹ̀mú tí ń bẹ lára ẹni tí a máa fún ní àwíjàre aláìmọ̀kan àti májẹ̀mú tí ó máa bẹ lára ẹni tá à ní fún ní àwíjàre aláìmọ̀kan nínú tíra yìí náà ti ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ náà tàpé ní Aaridul Jahal tí a sọ yìí pé Abul Ula Rashid bun Abul Ula àwọn ni wọ́n kọ tíra náà tí Sheikh Salih Al-Fawzan hafizahullahu ta'ala tó lè gbé tíra náà yẹ̀wò tí wọ́n jẹ́ ló ń tẹ̀ torí tíra tó dáa ni pé kí a máa ṣàǹfààní pẹ̀lú ẹ̀ ó wà níbàámu sí ojú ọ̀nà àwọn sálà. Naam. Àti dé page thirty, Màlúkú Sálàmù Rahmatulah Barakatu. Àti dé ojú ewé ọgbọ̀n nínú tíra náà. O là ń bá lọ. Ibi tá dúró sí lánàá, òun náà ni Qismu Nashi'un. Qismu Nashi'un. Àyàn ní Ádámì Tẹ̀fúrí kọ̀. قسم ناسئ عن عدم تفريط وإهمال لعدم وجود من يعلم صاحبه فهذا صاحبه معذور بيتي أدوس لنا واني قال الشيخ علاء الدين البعلي الحنبلي المعروف ابن اللحام في كتابه القواعد afáwa aṣeéhu aláùdín albáàlì alhambali àgbàfáàni nínú àwọn aimatul hanabila àgbàfáàni nínú àwọn afáńláńlá mazhabu alhanabila afá yìí gbajúmọ̀ pẹ̀lú pé wọ́n máa ń pè wọ́n ní ibnu liham nínú tírà wọn. tí wọ́n pè ní alqawaid wọ́n ní idha taqarrara hadha wọ́n ní tí ọ̀rọ̀ yìí bá ti lé nílẹ̀ faha'una masailu tata'allaqu bi jahil al-hukmi wọ́n ní bí báyìí àwọn alámàrí ẹ̀sìn kan bẹ tó ní nǹkan ṣe papọ̀ pẹ̀lú ẹni tí ó ṣe àìmọ̀kan sí ìdájọ́ ẹ̀sìn hal huwa ma'zurun am la sí ẹni tó bá jẹ́ aláìmọ̀kan nípa àwọn àdájọ́ sí Islam ṣé a fún ní a ṣe àmójúkú òfin ṣé a fún ní àwíjàre sábà wá wá wí àbá ni wá wá wí fún ẹni báyìí. ترتبت على هذه القاعدة فإذا قلنا يعذر فإنما محله إذا لم يقصر ويفرط إذا لم يقصر ويفرط في تعلم الحكم ولي tàbá sọ yín pé ẹni tó bá jẹ́ aláìmọ̀kan tó ṣàìmọ̀kan nípa àwọn ìdájọ́ àwọn ìdájọ́ àwọn ìdájọ́ kan nínú Islam tàbá sọ pé a fún ní àbáwáwá wí pípa láì màkà ni a fi gbé a fi gbé ìdájọ́ kúrò lórí ẹ̀ wọ́n nípa iná màhálùhù ìdárami kọ́sì wọ̀nyí fọ́rìkọ̀ wọ́n ní eléyìí báyìí ààyè ibi tá a ti máa lò ó ó lè pé tá a bá rí i pé èèyàn yẹn kò jẹ́ni tí ó jẹ́ aláṣẹ kò jẹ́ni tó jókòó tẹtẹrẹ láì tí ó jókòó tẹtẹrẹ tí ò wá mà nípa àwọn àdájọ́ ẹ̀sìn tábàdé pé kì í ṣẹni tó rí báyìí ìgbà yẹn láti máa fún láwùjáde pé ah, eré báyìí kọ́ o abáwá wa wípé aláìmọ̀kan ni torí pé a rí wípé kì í ṣe aláṣẹ ètò níbi ìwámọ̀ kì í ṣe aláṣẹ ètò níbi ìwádìí ẹ̀sìn ọlọ́run ọ̀kan ní kí eléyìí báyìí hàn sí ọlọ́run ọba ọ̀kan ní kélé yíyé ni gbogbo àwọn ìjókòó téèyàn ti máa ń gbọ́ ẹ̀sìn yìí ó ń lọ bẹ̀ àwọn ibi téèyàn ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó ń lọ bẹ̀ àbálọ̀ àwọn ọba àlékelá ní eléyìí láyé òye ó fi wá fi àyìnmàkà ó fi wá kó sí nǹkan kan tí ọlọ́run ọba àlékelá tí ó tí ó sọ wa lára kó ń bẹ̀ á ní ròyìn báyìí aláìmàkà ni á fi àyìnmàkà á fi ṣe àwíjàre fún un torí pé àrígbé ẹni yìí lámì kọ́sìr wà lámì fọ́rí fìtà ẹlòmìnì ṣùkùnmí kò já lásìkò tó kò jẹ́ni tí ó jókòó rẹpẹtẹ níbi ìkẹ́kọ̀ọ́ ìdájọ́ ẹ̀sìn ọlọ́run ọba. ama ìdá kọ́ sọ̀rọ̀ àwòfọ́rọ̀kọ̀ àmọ́ tá a bá rí pẹ́ni ni tá a bá rí pẹ́ni yìí jókòó tẹ́tẹ́rẹ́ ni fàlàyé wọ́n nírú ẹni báyìí àní fún ní àwíjàre rárá àní fún ní àwíjàre rárá bó ti kọ́ ma nítorí pé kíni o nítorí pé ẹni báyìí lọ́jà láì ní kan ṣe. ọ̀rọ̀ yìí àbá nínú alqawaidu walfawaidu usuliya alqawaidu walfawaidu usuliya tabawo page fifty two títí tọ́bátù dárì kutubi al-ilmiya bi Beirut tọ́bátù dárì kutubi al-ilmiya ti bi Beirut ibẹ̀ láti rí láti bá ní page fifty two ẹni tó bá ní tọ́ba yìí lọ́wọ́ tọ́ba àwọn dárù kutubi al-ilmiya ti bi Beirut ẹni tó bá ní tọ́ba yìí lọ́wọ́ lórí tíra alqawaidu walfawaidu usuliya kọ́lọ̀ òfin fifty two abọ́rọ̀ ìbẹ̀. قال الشيخ محمد صالح العثيمين الشيخ محمد صالح العثيمين رحمه الله تعالى أولا صحيح هذه المسألة ونرى كفويا ني أوجر علي مكاي تحتاج إلى تفصيل ونيو بكاتا سي فصويو kìí ṣe pé ní bọ̀rọ̀ gidi báyìí òun náà láà máa mú ọ̀rọ̀ náà tàṣtájú ilá tẹ̀síìlì ó bùkátà sí ká ṣe ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ dáadáa ká ṣàlàyé ìfọ́síwẹ́wẹ́ lórí ẹ̀. fanakulu aljahlu naw'an wọ́n ní àmà wa sọ wípé táwọn fẹ́ ṣe rẹ̀ a sọ wípé aljahlu àìmọ̀kan naw'an ọ̀nà méjì ló pín sí. jahlun yu'dharu fi al-insan alákọ̀ọ́kọ́ ìran alákọ̀ọ́kọ́ òun náà ní àyèmọ̀kan ilé tó yẹ pé a máa fún yẹn ní àwíjàre a máa fún yẹn ní excuse lórí ẹ̀ wàjáhìlú láyò ẹ̀dàrú fíìhì ẹlẹ́ẹ̀kejì òun náà ní àyèmọ̀kan tá à ní fún yẹn ní excuse lórí ẹ̀ wàlúùkì sàlám fàmàkánà náà ṣe àǹtẹ̀fúrìtì wọ́n ní gbogbo àyèmọ̀kan tó pé ó jẹ jáde ó jẹyọ látara ìsàsẹ́ ètò ẹni tí ọjà láyì màkà yìí ni tọ́jà sí pé òun ni kò gbìyànjú láti wá ìmọ̀ ẹ̀sìn wa ihmali òun ló pa ojúṣe rẹ̀ tì ojúṣe ìwá ìmọ̀ nípa ẹ̀sìn ọlọ́run bá ó pátì kò ṣe tábàrí pé yìí ló mú un ṣàìmọ̀ kan máa kìyàmil muqtadi li ta'allum tó ń ti wípé àwọn tí àwọn àyè ibi tó ti lè kẹ́kọ̀ọ́ àti àwọn nǹkan tó lè mú ẹ̀kọ́ rọrùn fún láti kọ́ ó wà òun ni ó wá jò tẹ́tẹ́rẹ́ ojúṣe olóyè aláìníkànṣe tí ò lọ kọ́ nípa ẹ̀sìn ọlọ́wọ́n gbogbo àwọn ibi tó ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láwọn wáàsí tí wọ́n ti máa ń gbọ́ ẹ̀sìn yẹn àtàwọn ilé ẹ̀kọ́ tó ti kọ́ yẹn bí o ti sin lọ́wọ́ ba bí o ti mọ lọ́wọ́ ba sí bí o ti mójú sí ẹ̀sìn bí o ti nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́wọ́ ba gbogbo ẹ̀ wà ní àrọ́wọ́tó rẹ̀ ó wá pa owó ẹ̀tì ó pa ojúṣe ìtì ó ṣe àṣẹ ètò wọ́n ní tọ́ba pẹ̀lú eléyìí báyìí ni wọ́n ní fa innahu la yu'dharu fi nínú ìyẹn tó bá kó sírò àwọn nǹkan báyìí tó bá tó fún apá lẹ́yìn aláìní kan ṣe lọ́jọ́ yẹn kìí ṣaláìmọ̀ kan aláìní kan ṣe nìyẹn. wọ́n ní sàwa àǹkan sàwa àǹfin kúfúrí awil ma'asi wọ́n ní kò bá jẹ́ nínú àwọn àlámàrí tó jẹ́ kúfúrú ni tó yọ ìjáde kó ní islam tó sàn ìdíkè fèrí ni lẹ́ni ikó ni awil ma'asi àbọ̀jẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ lẹ́ni ikó sí àníkun ní àwíjàre aláìmọ̀kan lórí ẹ̀. a pè ní káfíìr tó bá yẹ pé kúfúrú ló kó sí. A pè ní ẹlẹ́ṣẹ̀ tó bá pẹ́ṣẹ̀ ló kó sí nítorí wípé àǹfààní kó kẹ́kọ̀ọ́ ó yọ ọ́lẹ̀ fún àwọn tó lè mú àwọn nǹkan tí ó lè àwọn àyè ibi tó ti lè kẹ́kọ̀ọ́ ó ń bẹ ó wà nínú kápá rẹ̀ kó gbé ìmọ̀kẹ́ ikú òfúra rẹ̀ pẹ̀lú bí kọ́lọ́ kọ́ ẹ̀sìn ọlọ́run òun ló jòkó tẹ́tẹ́ òun ló pa ojúṣe rẹ̀ tì tó bá kó sí nǹkan kan nínú kúfùrù á gbé ìdájọ́ lé lórí tọ́ba kó sí kankan nínú ẹsẹ̀ agbèdàjọ ìlú tọ́ba jẹ́ pé tọ́yẹ kó jìyà ni nínú ìdájọ́ sẹ̀ríyà àáfíà jẹ́ àrísọpá aláìmọ̀ká ni nítorí pé kí ni o ó rọrùn fún láti gbé àìmọ̀ká ikú fúnra rẹ̀ ó rọrùn fún láti wádìí ẹ̀sìn ọlọ́run ba ó rọrùn fún láti lọ wámọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ba òun ló jòkó tẹtẹrẹ bí gba pé ẹ̀sìn ọlọ́run ba ọ̀kan Sheikh Salih Al-Uthaymeen ni wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ní wà máa kára náà ṣe àná nìkìláàfì dáríkà àmọ́ àyìnbàkan tó bá jẹ́ pé òun jẹyọ láti ibi tó yàtọ̀ sí eléyìí báyìí ìyẹn ni pé ibi tó ti jẹyọ ni pé ẹni yẹn ò rẹ́ni tí ó kọ ni àbó gbìyànjú ọlọ́run ọba àlékẹ́lá ò ní kó mọ́ ni ẹ̀rí lè báyìí wọ́n lẹ́nu tó bá rí báyìí ayé anahu lam yuhmil ẹni yóò pa ojúṣe ìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́run ọba kò pátì àwọn àjòkó wá sí tí ẹ ti ń gbọ́rọ̀ náà ọba lágbọ́yé kò parọ́ àwọn àjòkó yẹn tì àwọn ibi tẹ́ ẹ ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lákọ̀ọ́yé tí yóò fi mọ ojúṣe ọlọ́run ojúṣe tọ́lọ́ ọba nìkan lábọ̀rẹ̀ lọ́rùn kò pátì wàlámi fọ́rìn kò sàṣe ètò níbi ìkọ́mà wàlámi yẹkùn àlùmọ̀tẹ́gì ìtàẹ́lù kò sì sí àwọn àyè ibi tó ti lè kẹ́kọ̀ọ́ yìí kò síbẹ̀ kò sí kò rí àwọn àyè ibi tó ti lè kẹ́kọ̀ọ́ kò ráàyè ibi tó ti lè mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọba. bí àǹkánà lam yàtọ̀rọ̀ alábàálìhì anahada ṣẹ́yí haramu. wọ́n ní kò wá wá sínú làákàyè rẹ̀ kò gbọ́ yé kò wá sínú làákàyè rẹ̀ wípé nǹkan tó ń ṣe yẹn nǹkan èèwọ̀ ni. wọ́n ní fa ináhu yóò ẹ̀dàrú fíìhì wọ́n ní ròyìn báyìí á fún ní àwíjàre aláìmọ̀kan. eléyìí báyìí gbogbo àwọn àfáà sunna bá máa ń ṣàlàyé nìyẹn a dẹ̀ kó insha Allah ta'ala á kó ọ̀rọ̀ wọn wá lónìí pẹ̀lú gbọ́lọ́wọ́ba tọ́lọ́ba ní káyí gbà wá débẹ̀. ati àwọn ọmọ rádaràdà yìí jàbátá àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ yìí tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ olórí wọ́n ya àgbákò gan ẹnìkan ní sọ fún mi ẹnjìníà abu abdillah alágbàdo ọmọ nǹkan alábu zainab náà ẹnjìníà alágbàdo ni wọ́n sọ fún mi pé ọmọ jàbàtà kan bẹ́ẹ̀ mẹ́yẹ ní gàmbàrí mẹ́yẹ ọ̀dọ́ rẹ̀ ni wọ́n ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó di kó wọ́n bẹ̀rẹ̀ sí máa lo bíbáyìí ìfẹ́ dákọ̀ rẹ̀ ni nítorí pé ẹni tí ò bá ti gbajúmọ̀ nù wọn kò ní ìdíkà ìjẹ̀ tó máa fókọ rẹ̀ káàkiri ayé jàbàtà tóun ti gbé rẹ̀ síta òun tá a bá ń dákọ tiẹ̀ kìí ṣe tuntun torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ókọ rẹ̀ ti hàn ní ha burú tẹ́lẹ̀ ọlọ́run ti fi hàn ní ha àgbákò tẹ́lẹ̀ so ìdákọ rẹ̀ ṣe tuntun àbáwọn tí ò bá sì hàn nínú wọn àwọn ò máa fún wọn ní popularity ní báyìí ọmọ yẹn bẹ ní gàmbàrí ń bẹ pàlùkì ọ̀sẹ̀ lọ́wọ́ kàtù òun ni ọ̀dọ́ rẹ̀ ni wọ́n ń lò tẹ́lẹ̀ kó tó kí wọ́n lé wọn tó fi kó wá síbí báyìí àbú yóò sọ fún mi pé wọ́n láwọn jọ ń sọ̀rọ̀ ọjọ́ kan ọ wá ní pé kódà ẹni tí bá ń kéwu lọ́wọ́ tí ń ké súnà yìí ń kẹ́kọ̀ọ́ súnà lọ́wọ́ tí ò bá fi lè nímà kò tí ì débẹ̀ ni o kò wá mọ̀ nípa sífà kan ìròyìn ọlọ́wọ́ bá kan tó bá fi lè kú yọ̀ wọ̀ náà ó ti di kèfèrí wàláì ẹ̀yin náà ti hà ẹ hàn ní gbáà àwọn ọmọ wàláì làbí ẹ hàn ní ó ní o ìkéwu súnà ìdá na súnà o àmọ́ kò tí wa akẹ́kọ̀ọ́ jẹ́ bíbẹ́ kọ́ mọ kò wá mọ sífà kan nínú àwọn sífà ọlọ́run bá ó ní kéferì ní tọ́ba yóò ṣe náà. wàláì làbí pé wàláì mo fọ́nà bàbúrà àwọn pípù yìí kọ̀wárì ti wọ́n kàn á kèfèrí lé àwọn èèyàn lọ́wọ́ wọ́n ranjú wọn ó ti gbé kèfèrí lé àwọn èèyàn lọ́wọ́ gbàǹkọ̀ subhanallah. ṣẹwárí àìmọye sifat àìmọye àwọn àròyìn ọlọ́wọ́n ọba leoniti kéwú débi kọ́mọ̀túmọ̀ rẹ̀ kò yẹ báyìí ti ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàwọn àmì ìsìn tí bá bí wá rẹ̀ pé kí náà ń pè ní sáàkọ̀ sáàkọ̀ sáàk kí náà ń pè bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì yìí ò èyí á sì gbọ́dọ̀ mọ̀túmọ̀ rẹ̀ táyà bá ti mọ̀túmọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn wọ̀nyí ẹ ti di kèfèrí nìyẹn àwọn ọ̀rọ̀ burúkú kìí ṣe wípé ẹ mọ̀ túmọ̀ rẹ̀ ẹ wá ń sá fún àti ìfìtúmọ̀ rẹ̀ nílẹ̀ fọ́nà ọba ẹ mọ́ ni o ẹ ti ṣebú débẹ̀ ni ẹ gbọ́ lárúbáwá rẹ̀ ni o kìí ṣe pé yorùbá rẹ̀ tá bá sọ fún yín kìí ṣe pé ẹni fi rinlẹ̀ fọ́nà ọba pé à ọlọ́run ọba ní sáàkù tòótọ́ tẹ bá gbọ́ yé ìdápè ní sáàkù lójúgo kò yíba ẹni fi yìí kìí ṣe pé ẹni fi rinlẹ̀ fún fẹ́ẹ́ ẹ mọ́ ní lárúbáwá ẹ mọ́ nípa ẹ sọ pé ẹ mọ́ yẹn lọ́dọ̀ ẹ ti kó síta fún wíyìn ẹ ti di kèfèrí nìyẹn wàlláhì nǹkan kan ò yí ọ̀tọ̀ ní táwọn àfáà máa ń sọ ọ̀tọ̀ ní tó máa sọ ẹ ẹ mẹ́ta ń pè ní àlùmọ̀fá wíìbù ni ẹni tó kó síta fún wíìbù òun lè tẹ́lẹ̀ pé ọ ń sá fún àti fi ìròyìn rẹ̀ ilẹ̀ fún ọ náà bá ní kìí ṣe pé kọ́ ọmọ̀túmọ̀ rẹ̀ ó kéwú débi pé ọmọ̀túmọ̀ rẹ̀ ńlárúbáwá tẹ bá ní àyínú ọmọ̀túmọ̀ tẹ́ ń pè ní àyínú ọmọ̀fojú náà ń pè bẹ́ẹ̀ àmọ́ nǹkan tó fi sọ pé tó fi ṣe fún ibùn máyánà tó fi sọ pé ọmọ̀túmọ̀ rẹ̀ fọlọ́run nìkan lọ́mọ tó gbà lérò ni pé kò fẹ́ fi ọmọ tó máa ẹyìnù ọmọ kojú lárúbá ń pè bẹ́ẹ̀ tó bá wá àwọn ayé àtọ́nà balika ti ń fi ẹyìnù rinlẹ̀ fúnra rẹ̀ fún wọn lọ́wọ́ bá ní ẹyìnù òun lójú yóò wá lóhun ọmọ nítorí pé fi rinlẹ̀ bá kì í ṣe pé kò so ọba ní ó ní bẹ́yẹn bá ń kéwu lọ́wọ́ ń kéwu lọ́wọ́ bá ń ó kò tí ò wá kẹ́kọ̀ọ́ débi sífà kan tó fi kú kò wá mọ̀ ó ló di kẹfẹ́rí yóò ṣe gbére nu ná. wàláì láwọn ọmọ láwọn ọmọ ẹ̀hàn náà yìí. òun náà wá ní tí ẹ bá pè jáde tó bá sì dàbí rọ ó lè jáde wá àǹfààní ń bẹ láti jáde wá ń pè àwọn sífà kan fún ọ tí nìkan sọ̀túnmọ́ rẹ̀. tó ní màtúmọ̀ rẹ̀ gbangba mi báyìí fúnra rẹ̀ á tó ń gbélé àwọn èèyàn lọ́wọ́ wọn náà lọ́wọ́ mi báyìí. kéde mọ́mọ́ mi ọba méjèèjì ọ̀tún ni ìjàmbá tó ọ̀mọ́ kò búra kò yẹ báyìí kò mọ́ fún àwọn àsìkò tí wọ́n bí léèrè báyìí kéde pé kéde pé wọ́n ní wọ́n ní ntí ntọ́ ntí àsìkò tí mo wà ń bẹ̀ ni. ọlọ́wọ́ ọ̀mọ́ hadithi yà wà ní Bukhari tẹ́lá ní ti yìí sípa ọlọ́wọ́ ọba dẹni pé ọwọ́ ọlọ́wọ́ ọba méjèèjì ọ̀tún ni. ọlọ́wọ́ ọ̀mọ́ pẹ̀lú ntẹ́yìn náà máa ń sọ yẹn torí pé ntọ́ ọmọ yìí sọ wàlọ́ọ̀hìn inú bákìdájà bàtà ṣe rí nìyẹn. in fact nígbà tó fi wà ní kùntù ní skuul ìwánù tí mo sọ yẹn ìwánù náà pé skul yẹn opposite géètì ọjà gbọrọ báyìí ọjà tuntun báyìí wallahi mo kọ́ ló bá sọ ó ní gbogbo sífà pátápátá le gbọ́dọ̀ mọ̀túmọ̀ rẹ̀ lárúbáwá pé tó o bá fi kéwú kọ́ ọmọ̀túmọ̀ rẹ̀ tọ́tọ́ kọ́ ọmọ̀túmọ̀ rẹ̀ kéde pé kéde kọ́ ọmọ̀túmọ̀ rẹ̀ wọ́n sábà ti fẹ́rẹ̀ lẹ́fọ́ náà bá o ọmọ̀túmọ̀ rẹ̀ nítòótọ́ ni o ti kó sí tẹ̀fú wíìgù nìyẹn. káì ọlọ́run bó sànú wa kò sí ọ̀lẹ ó ń kẹ́kọ̀ọ́ ó ń kẹ́kọ̀ọ́ ó ń kọ́ nípa ẹ̀sìn kò pa ojúṣe rẹ̀ tì ó wá sí àyìnmọ̀ kan nípa àwọn nǹkan kọ̀ọ̀kan tí ò yé tí ó mà irú ẹni báyìí á fún láwùjá nípa láyìnmọ̀ kan ni torí pé ó ń kọ́ lọ́wọ́ kò tí ì ṣe kí ni kò tí ì débẹ̀ ni kò tí ì kọ́ ni kò tí ì mọ̀ ni. ọ̀rọ̀ yìí á bá nínú alqawlul mufid ala kitab kálọ̀wò mujalladu alákọ̀ọ́kọ́ volume one page two hundred and nineteen kálọ̀wò títí a ah, maktabatu ibn al-jazari ibn al jauzi eléyìí táwọn tí àwọn maktaba ibn al jauzi tẹ̀ tábàlọ́wọ́ nù kọ́pì yìí táwo page táwo page tí mo sọ yìí nínú mùjádàdà lákọ̀ọ́kọ́ á rí ọ̀rọ̀ yìí ń bẹ. bákan náà tí a bá lọ wọnú tíra Mughni al àwọn ní tá a bá lọ wọnú tíra Mughni Mughni al-Murid al-Jami' li shuruh kitab at-tawhid. so lidi maktabatul Baz bi Makkah al-Mukarrama àbá àbá ń bẹ bákan náà tí Sheikh Salihu Uthaymin bẹ́ẹ̀. wọ́n ní eléyìí báyìí òun náà ni àlàyé nípa àwọn nǹkan tó yẹ sí pé a lè fún yẹn ní àyìnmọ̀kan a lè fún yẹn ní àwáwí aláìmọ̀kan lé lórí àtàwọn nǹkan tó yẹ pé a lè fún yẹn ní àwáwí aláìmọ̀kan lé lórí tó bá yẹ pé ẹni tó ń wá mọ̀ ni tó ń gbìyànjú tí ọlọ́run bá lékè lọ́wọ́ wá kádàrá pé kó rí nǹkan yẹn mọ̀ á fún ní àwáwí pé aláìmọ̀kan àmọ́ bá yẹ pé ẹni tó jókòó tẹ̀tẹ̀rẹ̀ tí ò wá mọ̀ ni so yíba níbi tó jẹ́ aláṣetò irú èèyàn báyìí a nífun ní àwíjàre pé aláìmọ̀ká ni. tí a bá lọ wo page forty one nígbà tó ń bọ̀rọ̀ náà lọ níbi alfaslu sani wọ́n ní ṣubútu tafuriq bẹ́ẹ̀ni masáìlì zọ́írọ́tì wàlkọ́fíyàtì fi ìtìbáàdì jáhìlì ọ̀dọ́rọ̀n. rírìnlẹ̀ ìṣèyàtọ̀ láàrin àwọn ọ̀rọ̀ tí ó hàn nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn tó hàn àti eléyìí tó pamọ́ rínrin lẹ pé kásìyàtọ̀ láàrin méjèèjì níbi ìwòye sí àìmọ̀kan gẹ́gẹ́ bí àwíjàre káwòye sí méjèèjì pé ǹjẹ́ bákan náà láti bá láti bá yẹn lò lórí àwọn ọ̀rọ̀ méjèèjì ọ̀rọ̀ tó hàn àtọ̀rọ̀ tó pamọ́ níbi ìwòye sí àìmọ̀kan gẹ́gẹ́ bí àwíjàre ṣé bákan láti bá wọn lò so wọ́n ní ó rinlẹ̀ wípé ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì a lè báyàn ló bá kan náà lórí ẹ̀ so ibi tó wọ́n sọ̀rọ̀ nípa muqaddimatul fasli wọ́n ní inna hunaka amran muhimman أدى إغفاله إلى لبس وغموض عند الكثيرين مما يتناولون هذه المسألة في مجال البحث والدراسة ولي علامة ركن بدو pàtàkì gan tó sí pé ìsàìmọ̀ kan níbi àlámọ̀rí yìí wọ́n ní ó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ síbi kí ọ̀rọ̀ náà kó dàrú mọ́ wọn lójú àlámọ̀rí yìí tá ń sọ yìí àlámọ̀rí pàtàkì débi wípé ìsí àìmọ̀ kan nípa àlámọ̀rí yìí ó mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ síbi kí ọ̀rọ̀ náà kó dà kó dà papọ̀ mọ́ wọn lójú láwọn tó yẹ sí pé mímọ̀ yàtànà wàlúùnà hadhihi al-mas'ala àwọn tó yẹ kí wọ́n ń sọ̀rọ̀ nípa àìlóbìrì bìjálì yìí àwọn alámọ̀rí kan bẹ tó pamọ́ àwọn alámọ̀rí kan bẹ tó pàtàkì tó pamọ́ sí wọn tó yẹ kí tó pamọ́ sí wọn tá alámọ̀rí yìí pamọ́ sí wọn yìí ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó dàrú mọ́ wọn lójú wọ́n bá bẹ̀rẹ̀ sí máa sọ kátàkátà nípa alámọ̀rí náà. ẹ mímọ yatanawaluna hadhihi mas'ala mímọ yatanawaluna hadhihi mas'ala fi majali al-bahth wa ad-dirasa àwọn tí wọ́n tí wọ́n ń tìtì ọ̀rọ̀ yìí tí wọ́n ń sàlàyé nípa wa ẹ̀wùbí jáàlì àwọn ọ̀rọ̀ kan bẹ tó pàtàkì tó pamọ́ sí wọn tó kó dààmú bá wọn tó jẹ́ kí wọ́n sọnù tó jẹ́ kí ọ̀rọ̀ yìí dàrú mọ́ lójú. وهو أن العلماء متفقون على أن الحفظ بالجهل يختلف باختلاف المسائل ولو نانك وافا ẹnu wọn kò lórí pé ká fún yẹn ní àwíjàre aláìmọ̀kan yọ̀tẹ́lifù bí ikhtilafi al-masail ó yàtọ̀tọ̀ síra wọn ní ìbámu sí ìyàtọ̀tọ̀ àwọn àlámọ̀rí ẹ̀sìn tí àìmọ̀kan tẹ̀lẹ̀ sí yàn lé lórí. فقد فرقوا بين مسائل ظاهرة لا عذر للمكلف في جهلها wọ́n ní pàápàá àwọn àfáà wọ́n sì yàtọ̀ ní àárín àwọn tó ẹni pé kò sí àwíjàre fún ẹni tá a lá ẹ̀sìn bọ̀ lọ́rùn nípa ìsàìmọ̀kan nípa àlámọ̀rí náà àwọn àlámọ̀rí kan bẹ̀ tó ẹ kó hàn tó yẹ kí àwọn àfa wọn kì í mú àìmọ̀kan gẹ́gẹ́ bí àwíjàre fún ẹni tó bá jẹ́ ẹni tá a lá ẹ̀sìn bọ̀ lọ́rùn lórí àwọn àlámọ̀rí náà. وبين مسائل خفية تقع تحت باب علم الرجال ولا تمسي طلعني pẹ̀lú àwọn àlámọ̀rí ẹ̀sìn tó yẹ pé òun pamọ́ tó yẹ pé òun bọ́ sí abẹ́ ká fún yẹn ní àwíjàre pẹ̀lú pálá ìmàkánì àwọn àwíjàre tó àwọn àlámọ̀rí ẹ̀sìn tó bá hàn àwọn àlámọ̀rí ẹ̀sìn tó bá hàn àwọn àfa òkè ń fún yẹn ní àwíjàre aláìmàkánì lórí àmọ́ àwọn àlámọ̀rí ẹ̀sìn tó bá pamọ́ àwọn àfa súnà wọn a máa fún yẹn ní àwíjàre aláìmàkánì هذه المسائل بتعبيرات بتعبيرات مختلفة كلها ترجع إلى معنى واحد نعم àwọn àfáàjẹ̀ ní wọ́n sọ àwọn wọ́n sọ̀rọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú àwọn oríṣiríṣi terminologies ni wọ́n lò láti fi láti fi ṣàlàyé nípa àwọn masáìlù tí a máa fún yẹn ní àwíjàre aláìmàkálé lórí àti àwọn àlámàrí ẹ̀sẹ̀ tá a ní fún yẹn láìwíjàre aláìmàkálé lórí oríṣiríṣi àwọn terminologies làwọn àfáà lò lórí àmọ́ gbogbo àwọn terminologies yìí pátápátá gbogbo ẹ̀ pátápátá ìtumọ̀ kan náà ni gbogbo ẹ̀ mú ìgbà míì ẹ máa rí àwọn àfáà mi tó sọ pé àwọn àlámàrí tó bá hàn àní fún yẹn ní excuse lórí ẹ̀ àwọn àlámọ̀rí tó bá pamọ́ á fún yẹn ní excuse lórí ẹ̀ àwọn afáàmì sọ pé àwọn àlámọ̀rí tó yẹ pé gbogbo èèyàn ló ti gbọdọ̀ mọ̀ ìpè lára ẹ̀sìn lọ́wà àtàwọn àlámọ̀rí tó yẹ pé kìí ṣe gbogbo èèyàn ló ti gbọdọ̀ gbogbo èèyàn lọ́mọ̀ para ẹ̀sìn lọ́wà ìbárọ̀ táwọn míì máa ń lò nìyẹn nínú àwọn terminology táwọn míì máa ń lò onígbéká ní àwọn àlámọ̀rí kan tó yẹ pé ọlọ́run ọba ṣe àmójúkò fún wa lórí ẹ̀ àtàwọn àlámọ̀rí kan tó ọlọ́run ọba ní pé ló ṣàmójúkò fún wa lórí ẹ̀ ṣé bá ní sìn bákan náà nínú àwọn ìbáàrọ̀ tá máa ń lò òun náà ni pé àwọn àlámọ̀rí tó ní í ṣe pẹ̀lú ìpìlẹ̀ ẹ̀sìn àtàwọn àlámọ̀rí míì tí ò ní í ṣe pẹ̀lú ìpìlẹ̀ ẹ̀sìn gbogbo àwọn eléyìí báyìí nọ́sà máa ń lò náà máa ń lò gbogbo ẹ̀ pátá ìtumọ̀ kan náà ni ó mú wá nípa wípé àwọn àfáǹkọ́ wọ́n ṣe yàtọ̀ láàrin àwọn àlámọ̀rí táwọn fún yẹn ní àlẹ́ نعم nígbà tó ń bọ̀rọ̀ náà lọ́wọ́ ní agbọ̀wábìtú lẹ́tì ìgbọ́bàtò bí alùlẹ̀mọ́ alùmọ̀sáìlà lẹ́tì yu'addu fiha aljahlu udhran wà lẹ́tì la yu'addu udhran. àwọn òfin tí àwọn àfáà fi de àwọn àlámọ̀rí tó yẹ sí pé a máa fún yẹn ní àwíjàre aláìmọ̀kálé lórí àti àwọn àlámọ̀rí tá a ní fún yẹn ní àwọn aláìmọ̀kálé lórí. wọ́n ní gbọ́bàtò ahlul ilmi alùmọ̀sáìlà lẹ́tì yu'addu fiha aljahlu والمسائل التي لا يعذر فيها الجائر بضوابط بضوابط كفرية بضوابط تفرق بين النوعين ولي أوافا سنة àfáà أو àwọn olùmọ̀ àlámọ̀rí tó jẹ́ sí pé a máa fún èèyàn ní àwíjàre aláìmọ̀kan lórí ẹ̀ àti àwọn àlámọ̀rí tá a ní fún àwọn èèyàn ní àìmọ̀kan lórí ẹ̀ gbígbọ́ wá bí tafriki bayna an-naw'ayn pẹ̀lú àwọn òfin tó jẹ́ sí pé ó sì yàtọ̀ láàrin àwọn ìran àlámọ̀rí méjèèjì àwọn àlámọ̀rí tá a máa fún yàn àwíjàre aláìmọ̀kan lórí àti àlámọ̀rí tá a ní fún àwíjàre aláìmọ̀kan lórí. وذكروا ما يندرج تحت هذين من النوعين من مسائل àwọn àbá wa sàlàyé nípa àwọn nǹkan tó kó sí abẹ́ ìran méjèèjì nínú àwọn àlámọ̀rí yìí وقد استقصينا نصوص أهل العلم في هذه الضوابط ونلخصها كما يلي ولا ودا ti sọ̀rọ̀ ní àsọjìnlẹ̀ àwọn ti sọ jìnlẹ̀ ọ̀rọ̀ àwọn ti sọ̀rọ̀ wọnú nípa ọ̀rọ̀ àwọn àfáà súnnà nípa àwọn májẹ̀mú wọ̀nyí ṣùgbọ́n àwọn fẹ́ summarize ẹ̀ sáwọn ọ̀nà tí ń bọ̀ yìí àwọn summary yẹn làwọn fẹ́ gbé yẹ̀wò báyìí. ضوابط المسائل ضوابط المسائل الظاهرة التي يعد فيها الجعل عذرا àwọn òfin tó de àwọn àlámọ̀rí ẹ̀sìn tó hàn tó yẹ sí pé àní fún yẹn ní àwíjàre aláìmọ̀kálé lórí kí ni àwọn òfin tó de àwọn àlámọ̀rí náà báwo láti mọ àwọn àlámọ̀rí tó hàn tó jẹ́ sí pé téèyàn bá ní téèyàn bá pèpè aláìmọ̀kan lórí ẹ̀ àní gba àìmọ̀kan wọlé fún láti gbẹ́dájọ́ kù lórí ẹ̀ àní gba wọlé fún. alákọ̀ọ́kọ́ nínú àwọn masáìl tó yẹ pé ó hàn gan tó yẹ pé tá a bá lè lẹ́yìn tó bá fi lè kó sínú àlámọ̀rí yìí àní gba lọ́wọ́ rẹ̀ àní gba wọlé lọ́wọ́ rẹ̀ pátá ìmọ̀kan ni. alákọ̀ọ́kọ́ annaha masáìlun annaha masáìlun ma'lumatu min ad-din أنها مسائل معلومة معلومة ad الدين بالضرورة. darura àwọn alámàrí gbọ́dọ̀ jẹ́ àwọn alámàrí kan tó yẹ sí pé ọ̀ràn yẹn ni ká mọ̀ pé lára ẹ̀sìn ló wà gbogbo àwọn alámàrí tó bá yẹ pé ọ̀ràn yẹn ni kéèyàn mọ̀ pé lára ẹ̀sìn làlámàrí yìí wà tá a ti mọ̀ pé kò sí ti ń jẹ́sìn àyàfi kọ́ yẹ pé nǹkan yìí wà lára rẹ̀ tó bá yẹ pé irú nǹkan báyẹn lèèyàn bá kó sí لا يصع المكلف العاقل جهلها tọ́jà sí pé ẹni tí Allah ẹ̀sìn bọ̀ lọ́rùn tó ní làákàyè kò gbọ́dọ̀ sọ pé wọn mọ̀rú àwọn nǹkan wọ̀nyí irú àwọn àlámọ̀rí bẹ́ẹ̀ tó yẹ pé ọ̀ràn yẹn ni ká mọ̀ ìpè lára ẹ̀sìn lọ́wà tá a ti mọ̀ wípé nítorí pé lẹ́sìn gangan òun náà lé lẹ́yìn báyìí lọ́sẹ̀ ní tá a lẹ̀sìn bọ̀ lọ́rùn kò lè ta ìmọ̀ kan nípa rẹ̀ láíláí kó wá lóun ọ̀mọ̀ pẹ́lá rẹ̀ sí lọ́wà tó bá yẹ pé lóun àlámọ̀ rí báyìí lèèyàn bá kó sí ànífúnláwí jáde aláìmọ̀kan. ẹlẹ́ẹ̀kejì náà masailu dalil fiha mushkamun innaha masailu dalil fiha mushkamun àwọn masáìl àwọn àlámọ̀ tó yẹ sí pé àwọn ẹ̀rí tó wá lórí ẹ̀ ẹ̀rí tó clear ni ẹ̀rí tí òrújú làwọn ẹ̀rí tó wá lórí ẹ̀ gbogbo àwọn alámàrí tó bá rí báyìí ààrẹ fún ẹ̀ ní aláìmọ̀ká lórí ẹ̀. إنها مسائل الدليل فيها محكم لا تدخل فيها الشبهة لا تأويل wọ́n ní àwọn alámàrí tó yẹ pé kò sí ìrújú kankan bẹ́ẹ̀ ìrújú ò wọlé síbẹ̀ ìsàsì tí ó sì wọlé síbẹ̀ ó clear gan àwọn ẹ̀rí ẹ̀ clear débi pé èèyàn lè ti tú èèyàn lè rí kò lè rú èèyàn lójú ìtumọ̀ lè rú èèyàn lójú ẹni tó bá kó sí àwọn àlámọ̀rí nínú àwọn àlámọ̀rí tó hàn pé àní fún yẹn ní ẹsíza ìmọ̀kan lórí ẹni. ẹlẹ́kẹta ìnáha masáìlú ìjìmáìyà ìnáha masáìlú ìjìmáìyà tún mọ̀júdà tún násán fi kìtàbí láyé àzàwàjálà. àwọn masáìlú tó àwọn àlámọ̀rí ẹ̀sọ́ ẹ pé ẹnu kò lórí ẹ̀ àwọn àfa ní ìjìmá àwọn àfa nífẹ̀ẹ́ lóko lórí ẹ̀ kò sẹ́nì kankan tó yapa lórí àwọn àlámọ̀rí náà mawujudatun nasson tó jẹ́ sí pé àwọn àlámọ̀rí a rí nínú ẹ̀sìn tó yẹ pé nassu wà lórí ẹ̀ fi kitabillahi azza wa jal nínú tí ọlọ́run bá al-Qur'an tí nassu kí ló ń pè ní nassu òun náà ni ẹ̀rí kan tó jẹ́ sí pé ó wá straight lórí nǹkan kan tí ó jẹ́ pé kò ṣeé tú síbòmíì ju nǹkan yẹn náà lọ ìdápẹ́ ní násù nìyẹn ẹ̀rí tó wá straight lórí àlámọ̀rí kan tí ò mójúmọ̀ míì dání tí ò ṣe tú síbò míì ju nǹkan yẹn nìkan lọ tó ẹ́ sí gbogbo àwọn àfáà náà pẹ̀lú kò lórí pé eléyìí báyìí bó ṣe rí leléyìí ìtumọ̀ rẹ̀ dẹ̀ leléyìí báyìí tí ò sẹ́ni nǹkan tó yapa lórí ẹ̀ tọ́ba yẹ pé irú àwọn ọ̀rọ̀ báyìí ni tí a rí náà sọ̀rọ̀ Kùránì lórí ẹ̀ وسنة آه في كتاب الله عز وجل وسنة رسوله صلى الله عليه وسلم تعدلين حديث النبي صلى الله عليه وسلم تعدلين السلوري أمي يتناقلها أهل الإسلام أوامهم عن خواسهم tọ́yẹ́pẹ́ àwọn mùsùlùmí wá bẹ̀rẹ̀ sí máa gbà lọ́wọ́ ara wọn àwọn ọ̀gọ̀rọ̀ mùsùlùmí wọ́n ń gbà lọ́wọ́ àwọn ẹni ẹ̀sà mùsùlùmí àwọn ọ̀gọ̀rọ̀ mùsùlùmí òun náà ni àwọn tí ò tí wọ́n ń gbà látẹnu àwọn àfa ẹ̀sìn tí wọ́n jẹ́ ẹni ẹ̀sà mùsùlùmí tó ń gbà lẹ́nu wọn pé bí nǹkan yìí ṣe rí leléyìí tí sì ń lọ bẹ́ẹ̀ tí ń lọ bẹ́ẹ̀ tí ń lọ bẹ́ẹ̀. àwọn alámọ̀rí tó bá rí dáadáa pé kò rújú nú ẹ̀sìn fúnẹ́tì bá a ṣe ń gbà látọ̀dọ̀ àwọn àfa nìyẹn tẹ́nu àwọn àfa àdẹ́ kò lórí ẹ̀ tí ò sí jiyàn kankan lórí ẹ̀ tí yàn kan bá sọ pé òun ya láìmọ̀kan lórí ẹ̀ lòun ò fi gbọ́ yé àbí lòun ò fi ṣe ànígbà àìmọ̀kan yẹn lọ́wọ́ ẹ̀gẹ́ bí wala yadkhulu fiha al-ghalatu aw al-khalatu aw at-ta'wil tó jẹ́ sí pé nínú àwọn àlámọ̀rí yìí àṣìṣe ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀ àwọn àfọ́ọ̀sà yìí ṣe ń bẹ̀. bákan náà kò àlámọ̀rí yọ kò dàrú mọ́ wọn lójú kò kò lú papọ̀. bákan náà ìṣàṣìtú ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀ nínú àwọn àlámọ̀rí tó wá rí báyìí. bí ọ̀rọ̀ wípé ká gbààwẹ̀ Ramadan ní ọgbọ̀n oṣù àbí ní ọ̀kànlélọ́gbọ̀n oṣù tá ọ̀kànlélọ́gbọ̀n oṣù yàrí kágbàwẹ̀ rọmọgọ́ọ̀nù ní ọgbọ̀n oṣù àbọ́kànlélọ́gbọ̀n oṣù sẹ́wọ̀n pé ẹnu kò lórí ẹ̀ kò sí yapa lórí ẹ̀ bí ọ̀rọ̀ wípé irun zuhur méjìlá irun zuhur mẹ́rìnlá kì sẹ́wọ̀n pé kò sí yapa kankan lórí ẹ̀ ọ̀rọ̀ wípé irun asù mẹ́rin láàkì àbí irun wákàtí báànù láàkì lójúmọ́ ẹ dákun ṣé ẹnu ìyapa ń bẹ lórí ẹ̀ ẹ rí i pé báwa mùsùlùmí bá ṣe ń gbà bọ̀ nìyẹn àwọn ọ̀gọ̀rọ̀ mùsùlùmí à ń gbà lọ́dọ̀ àwọn àfa wa pé bí ẹ̀sìn Islam ṣe rí lélẹ́yìí tí ò sí èméjì ń bẹ rárá gbogbo àwọn alámọ̀rí tó bá rí báyìí kẹ́nìkan wá ní òun yálà ìmọ̀kan lórí ẹ̀ ṣé báyìí ní sè àwọn àfa ò ní fún lẹ́skíùs àìmọ̀kan ṣé báyìí nísìnyí alámọ̀rí tí òru máa wọ̀nyẹn lójú tí ò dá papọ̀ kò yẹ báyìí nísìnyí torí pé nínú àwọn ẹ̀sìn àwọn alámọ̀rí kan bẹ́ẹ̀ pé ẹnu òkò lórí ẹ̀ ìyapa ń bẹ lórí ẹ̀ ẹ rí i pé àwọn apá kan àfa sọ báyìí àwọn apá kan sọ báyìí kò yẹ báyìí nísìnyí so irú àwọn alámọ̀rí tó bá rí báyìí kọ́ ni wọ́n ń sọ kò yẹ báyìí nísìnyí so irú àwọn alámọ̀rí tó bá rí báyìí nǹkan ni wọ́n sọ inṣàlá ó ṣeéṣe ká padà máa àpèjúwe irú àwọn alámọ̀rí bẹ́ẹ̀ wá. kò yẹ báyìí nìsí. àwọn alámọ̀rí kan bẹ tó yẹ pé èyí ò kí ń pèyàn ní kèfèrí lé lórí àwọn alámọ̀rí kan bẹ tí yẹn máa ń pèyàn kèfèrí lórí fún bí àpẹẹrẹ ńsìn kò sí àfa mùsùlùmí kan tó yapa nípa wípé ọtí mímu haram ni àbí ẹnu kò lé lórí pé ọtí mímu haram ni kò sí àbá mùsùlùmí kankan tó yapa wípé zina ṣíṣe haramu ni ẹnu kò lé lórí àbí ẹ̀kọ́ ni. ẹnu kò lórí irú àwọn àlámà yìí báyìí tá a yàn tó kó sí kò yé báyìí nísìnyí. a fún ní ẹ̀jẹ̀ àdá láì màkàn á lórí. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ nípa tawhid kò yé báyìí nísìnyí. kágbà kọ́ ọba nìkan ló yẹ ká máa sìn tẹ̀pẹ́ ẹnu kò lé lórí kò sí yapa mẹ́ sòwúrò èèyàn tó bá kó sírò àwọn àlámọ̀ yìí báyìí tó bá hàn báyìí tí àwọn ẹ̀rí tí náà sì wá fún òkúta àbàtí súnà àgbà yìí pé ni a nígbà ni a nígbà ìmọ̀kan lọ́wọ́ ẹ̀ àmọ́ àwọn àlámọ̀ yìí kan bẹ tó yẹ sí pé ẹnu òkò lórí ẹ wo fún àpẹẹrẹ wẹ̀ ṣé fọ́tò tá à ń yẹ pẹ̀lú kámẹ́rà yìí àbẹ́lẹ̀ yà pẹ̀lú tí a ń fi sá tọ̀ sòtá fi ń yà ṣé haram ni àbí kò ṣe haram àrínà àwọn àfáàtà ní haram ni àrínà àwọn àfáàtà ní kìí ṣe haram káwárí yà kẹ́lí sí káwá ní ẹ yíya fọ́tò ká ya fọ́tò pẹ̀lú kámẹ́rà fóònù àbí ká ya fọ́tò pẹ̀lú kámẹ́rà eléyìí tí wọ́n máa fi ń ya passport àti àwọn fọ́tò yòókù náà kó ní kìí ṣe haram ṣérò èèyàn báyìí sáàsọ pé ó ti di kèfèrí kò yí báyìí sáàsọ pé ó ti ṣe èèwọ̀ ó ti ṣe nǹkan tó jẹ́ èèwọ̀ nǹkan tó jẹ́ haram ó ti ṣe lẹ́tọ̀ọ́ àbí ẹ̀kọ́ ni ó ti ṣe ìsìláàlù ni ẹ̀ tó di kèfèrí láíláí láíláí wọn kì í ṣe tẹ̀kfíìrù báyẹn kò yé báyìí nísìnyí pé ẹni tó bá sọ pé fọ́tò halal ni fọ́tò yíyà halal ni tí o bá ti jẹ́ èrè tí o bá ti jẹ́ ilé ìta ń gbẹ́gi léèrè yẹn tó yẹ pé léta fi àwọn irinṣẹ́ tá a fi ya fọ́tò tá a fi yà ni tó ní eléyìí ò kó sínú ntánàbí sallallahu alaihi ń kọ̀ fún wa nínú fọ́tò síbẹ̀ síbẹ̀ eléyìí báyìí wò pé lè yá tẹ́ ta ń tó sọ bẹ́ẹ̀ kò jí kèfèrí. ẹ wọ̀rọ̀ orin gbígbọ́ orin káwárí èèyàn kan nísìnyí kó wá sọ pé èèyàn lè gbọ́ orin kò yẹ báyìí nísìnyí èèyàn lè gbọ́ orin ṣérú ẹni báyìí tó di kèfèrí ṣérú ẹni nísìnyí irú àwọn mọ̀sá ìlú báyìí wọn kì í pè yàn kèfèrí lé lórí wọn kì í pè ní kèfèrí lé lórí sórí tó lẹ́bi jẹ́ pé ẹ̀ẹ́rì náà àwọn àfáà àwọn tó sọ yí pé èèyàn lè ṣerú àwọn nǹkan wọ̀nyí tó ìjẹ́ sí pé tó ń ti bí àwọn àfáà súnà wọ́n fi islam rinlẹ̀ fún àwọn àpò wọn ní kèfèrí sóra ní ti nítorí pé kò kó sínú àwọn màsá ìlú tó yẹ kí ni o tó yẹ pé òní fún yàn ní ẹzúrù lé lórí kò yé báyìí sí. naam ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé innaha masailu. إنها مسائل لا يتعذر على المكلف رفع الجد عن نفسه فيها لأن الله بعث بها رسله إلى خلقه ولأنها من دعاهم الدين وأصوله التي تعلم الأم العامة والخاصة من المسلمين أنها من دينهم nahyun zahiratun jaliyya wọ́n ní innaha masailu la yata'azzaru ala al-mukallafi ala al-mukallafi raf'u al-jahli annihi fiha àwọn àlámọ̀rí tó ẹsẹ̀ òní fún yẹn ní àwíjàre aláìmọ̀kálẹ́ lórí òun náà ni àwọn àlámọ̀rí kan tó yẹ sí pé la yata'azzaru la yata'azzaru al-mukallaf raf'u al-jahli an nafsihi fiha àwọn àlámọ̀rí tó yẹ sí pé nira fún ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn kó gbé àìmọ̀ká kó gbé àìmọ̀ká kúò fúnra rẹ̀ lórí àwọn àlámọ̀rí náà àwọn àlámọ̀rí ẹ̀sìn kan tó jẹ́ pé kò nira fún ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn láti gbé àìmọ̀ká kúò lera rẹ̀ lórí láti gbé àìmọ̀ká kúò fúnra rẹ̀ lórí àwọn àlámọ̀rí náà àwọn àlámọ̀rí tó dọrùn tó dùn mọ̀ ni àwọn àlámọ̀rí tí ò nira láti má jẹ́ aláìmọ̀kan nípa rẹ̀ gbogbo àwọn àlámọ̀rí tó bá rí báyìí a ní fún yẹn ní àwíjàre aláìmọ̀ká lórí ẹ̀ torí pé lè anna Allah ba'atha biha rusulahu ila khalqihi torí pé ọlọ́run ọba àlékẹ́lá fi àwọn àlá ó gbé àwọn òjíṣẹ́ dìde pẹ̀lú àwọn àlámọ̀rí yìí ni wa li annaha min da'a'ini ddin àti pé nínú àwọn àlámọ̀rí yìí jẹ́ àwọn nǹkan tó ń ran ẹ̀sìn lọ́wọ́ àwọn àlámọ̀rí yìí àwọn nǹkan tó ń ran ẹ̀sìn lọ́wọ́ ni táàfin mọ̀ pẹ́lẹ́sìn lèèyàn wọ́n ní wà usulihi allati ta'lamu al-ammatu wal-khassatu min al-muslimina annaha min dinihim ó sì wà nínú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn ilé tó ń pé àti gbogbo àti gbogbo mùsùlùmí ọgọ́rọ̀ mùsùlùmí àti wọ̀ndọ̀rùkú mùsùlùmí àti àwọn ẹni ẹ̀sánú mùsùlùmí tán tí àwọn àfa wọn gbogbo wọn ni wọ́n mọ̀ yí pé nínú ẹ̀sìn ló wà gbogbo àwọn alámọ̀rí tó bá rí báyìí ẹ́ so àní ṣe kí ni o àní fún yẹn ní àìmọ̀kan àní fún yẹn ní àyàwíjàrá aláìmọ̀kan lórí ẹ̀ àwọn alámìtọ́ yẹ pé nahyu dha'iratun jẹ̀líyà a astaghfirullah azim àwọn alámìtọ́ yẹ pé nuhiya dhahiratan jẹ̀líyàtàn nuhiya dhahiratan jẹ̀líyàtàn àwọn alámìtọ́ kọ̀ fún wa dhahiratan jẹ̀líyàtàn. tó yẹ kí ìkọ̀ fún ni lórí ẹ̀ ó hàn gidi gan tí ò sí ìrújú lórí ẹ̀ bí wípé ẹ̀ gbọ́dọ̀ pa nǹkan mí ìpapọ̀ mọ́ ọlọ́run ọba sọmọ pé fún wa ní kíkọ̀ tó hàn ẹ o ẹ gbọ́dọ̀ mutí ẹ gbọ́dọ̀ jalè gbọ́dọ̀ ṣe zìnà gbogbo àwọn báyìí tó rí báyìí gan tó yẹ wọ́n fún wa ní kíkọ rẹ̀ tí kíkọ rẹ̀ dẹ́ hàn gidi gan tó clear gbogbo àlámọ̀rí tó bá rí báyìí à ní ṣe kí ni à ní fún ẹ̀ ní àwíjàre lórí ẹ̀ so gbogbo àwọn àlámọ̀rí yìí òun náà ni àwọn nǹkan tí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí àwọn nǹkan tá à ní máa fún ẹ̀ láwíjàre aláìmọ̀kan lórí nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni ضوابط المسائل الخفية التي يعد فيها الجهل عذرا àwọn májẹ̀mú tó wà fún àwọn àlámọ̀rí ẹ̀sìn tó pamọ́ ilé tó yẹ sí pé a mọ̀ fún yẹn ní àwíjàre aláìmàkálé lórí. alákọ̀ọ́kọ́ nú ẹ̀ masailu masailu ghayru ma'lumati min ad-dini bid-darura masailu ghayru ma'lumati min ad-dini bid-darura. àwọn àlámọ̀rí ẹ̀sìn tó jẹ́ sí wípé kìí ṣe àwọn àlámọ̀rí tó yẹ sí pé èèyàn lè mọ̀ pé lára ẹ̀sìn lọ́wà kìí ṣe àlámọ̀rí tó yẹ sí pé ó ti ó dọ̀ràn ẹ̀yàn kéèyàn mọ̀ wípé lára ẹ̀sìn lọ́wà àfọwọ́n tó bá kẹ́kọ̀ọ́ tó bá jẹ́ àfáà nìkan. irú àwọn àlámọ̀rí tó bá rí báyìí lè kọ̀fá ìhà wọ́n nítorí pé àwọn àlámọ̀rí yìí ó pamọ́ gan-an wà ẹ́dẹ̀mí ṣìhàrọ́tìhà àti pé kò gbajúmọ̀ fàyàmì ní ilmi khassa irú àwọn àlámọ̀rí báyìí inú ma àwọn ẹni ẹ̀sà mùsùlùmí lọ́wọ́ inú ma àwọn àfáà lọ́wọ́ àwọn àfáà ni wọ́n máa ń dààmú pé lélẹ́ náà wà lára ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè mọ̀mọ̀ para ẹ̀sìn lọ́wọ́ láàmì ní ilmi làámà tí ó wà nínú ma gbogbo mùsùlùmí kìí tí gbogbo mùsùlùmí lè mà tí ì tí wọ́n kéwú jákàn àwọn tí wọ́n kéwú tán fakò mọ́kùn kéwú yọ àwọn nìkan ni wọ́n lè mọ̀ pé lára ẹ̀sìn lọ́wà inú àwọn masáìlú tó bá jẹ́ sí àwọn afá tán kéwú dé dójú àmì yìí ni wọ́n lè àwọn nìkan lè mọ̀ para ẹ̀sìn lọ́wà yìí tá a bá kan nínú àwọn tí ò kéwú tó bá sọ pé wọn mọ̀ nípa irú nǹkan báyìí pé lára ẹ̀sìn lọ́wà irú ẹ̀yẹ báyìí á láwùjáde pálá ìmọ̀kánni lórí ẹ̀. ẹlẹ́ẹ̀kejì àlìjáàlú bíi hànáṣì òun عن شبهة منسوبة للكتاب والسنة لذا يقع الغلط والتأويل وني علامة تجاسكي أي مكان نوى ọjẹ jáde àìmọ̀kan jẹ jáde nínú àlámọ̀rí náà látara wípé ìrújú kan ìrújú kan bẹ nínú àlámọ̀rí náà ìrújú ìwá ní ìrújú yìí a sí àfitì rẹ̀ sínú kìtàbà àti súnà bóyá ẹ̀rí rẹ̀ lórújú ni o àbí àgbọ́yé ẹ̀ ló rújú àlámọ̀rí tó yẹ pé kò clear ó rújú sórí àníṣe òun lọ́fà tí àwọn èèyàn fi ṣàìmọ̀kan nípa ntí ọjẹ́ òtítọ́ nípa masala yìí gangan wọ́n ní torí ẹ̀lọ́bí jẹ́ sí pé irú àwọn àlámọ̀rí báyìí àṣìṣe a máa ṣẹlẹ̀ ń ìtukùtù àṣìṣe a máa ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀rẹ́ lómìnira àwọn àfáà tó pé yóò ṣàṣìṣe níbi àwọn àlámọ̀rí náà yóò ṣe kí ni yóò ṣe àṣìtú níbi àwọn àlámọ̀rí náà gbogbo àwọn àlámọ̀rí tó bá rí báyìí àkí ń pè yàn ni àkí ń gbẹ́dájọ́ léèyàn lórí nínú àwọn àlámọ̀rí bẹ́ẹ̀ á fún yàn ní àwíjàre pálá ìmàkà ni nítorí pé nǹkan yìí kọ́ ohun tí ò ká ni nǹkan tó yẹ sí pé kò léyà ni ẹ ìrújú ṣẹlẹ̀ ìrújú ìwá ni ó wá ní àfitì sí ibi kìtàbà àti súnà bóyá ó sì àyà kan gbọ́yé ni bóyá ó sì hadith kan gbọ́yé ni ṣé báyìí ní ti ìlọ́fà tí nǹkan yìí fi ṣẹlẹ̀ sí i ẹlẹ́ẹ̀kẹta يتعذر على المكلف رفع الجهل عن نفسه لخفائه لخفائها والوقوع التنازع فيها àwọn àlámọ̀rí tó yẹ sí pé kò rọrùn fún ẹni tá a la ẹ̀sìn bọ̀lọ́rùn láti gbé àìmọ̀ká kúrò lọ́rùn ara rẹ̀ lórí ẹ̀ kò rọrùn fún ẹni la ẹ̀sìn bọ̀lọ́rùn láti gbé àìmọ̀ká kúrò fún ara lórí àlámọ̀rí náà nítorí àlámọ̀rí yìí jẹ́ àlámọ̀rí tó pamọ́ àti nítorí pé ìfàǹfà ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àfáà lórí àlámọ̀rí náà àlámọ̀rí náà ń àwọn àfáà wọn fà mára wọn lọ́wọ́ àwọn agẹnu oko ẹnìkan ní báyìí lórí ẹnìkan ní dúdú ẹnìkan ní funfun ni ṣẹ̀ǹpẹ́ tó bá yẹ kó bá kílíà ni kò ní ìdíkan ṣe fàǹfà lórí ẹ̀ ẹnìkan ò ní máa sọ pé dúdú ni kẹ́nìkan sọ pé funfun ni gbogbo wọn náà gbà pé ah, funfun ni kíní àbí dúdú ni gẹ́gẹ́ bí àwọn àlámọ̀rí bí ọ̀rọ̀ ìrun wákàtí márùn-ún nísìn tẹ̀wé kò sí fàǹfà lórí pé wákàtí márùn-ún nìyẹn kọ̀sẹ́nìkan tó yẹ pé wákàtí mẹ́rin ni kò sẹ́ni kẹ́tọ́ ọ̀gbìn mẹ́ta ni kò sí fàǹfà lórí pé ìrun méjì lákìrí ṣubúṣì àbẹ́ẹ̀kọ́ ni kò sí fàǹfà nínú pọ́lọ́wọ́n bá nìkan lọ́yẹ kájọ́sìn fún nítorí pé àwọn ẹ̀rí ẹ̀ clear ṣé bá ní ṣe yìí àwọn àfọ̀hún ṣe tàná zu ẹ̀ wọn ń ṣe fàǹfà lórí ẹ̀ bẹ́ẹ̀ àwọn alámọ̀rí tẹ́ bá ti rí pé ìfàǹfà ṣẹlẹ̀ lórí ẹ̀ àwọn àbá kan sọ pé báyìí ni àwọn míì sọ pé nóò kìí ṣe báyìí lórí báyìí ni ó túmọ̀ sí pé ẹ̀rí tó wá lórí àlámọ̀rí yẹn ẹ̀rí yẹn ò clear tó bó ṣe hàn sẹ́ni yìí ni pé báyìí lórí funfun ni ó hàn sẹ́ni omi pé dúdú ni ẹni tó bá hàn sí pé funfun ni wọ́n máa sọ pé funfun ni nǹkan yìí rí yóò dẹ̀ máa dìfẹ́ǹdì pé funfun ni nítorí pé ó dá lójú ìtọ́hàn sóhun ni pé funfun ni ẹni tó bá pé dúdú ni òun náà mọ ìṣẹ́jì pé dúdú ni nǹkan yẹn nítorí pé ń tọ́nà sóhun abala tó kàfihàn sóhun náà dúdú ló ṣe kéde dúdú lòun rí sí kò yẹ báyìí nìyí irú àwọn màsá ibi tó bá rí báyìí tó yẹ pé ìfàǹfà tẹ̀ lórí ẹ̀ ẹnìkan ní dúdú ni ẹnìkan ní funfun ni ṣé báyìí nítorí pé nǹkan yẹn pamọ́ kò clear dáadáa ṣé báyìí nítorí àwọn àlámọ̀rí báyìí tá a bá rí ẹnìkan tó lóun sáì màkan lórí ẹ̀ á fún yẹn sí ìsìpá láì màkan ni ànígbèdàjọ́ lé lórí ẹ̀ tí ò irú àwọn àlámọ̀rí bẹ́ẹ̀ wá pọ̀ àti múrò àpéjúwe àti múrò àpéjúwe bẹ́ẹ̀ wá lẹ́ẹ̀kan kò yẹ báyìí nísìnyí ẹ wo orú àpéjúwe bẹ́ẹ̀ ó ní ọ̀rọ̀ táríkù sọ́lá ẹni tó gbẹ̀rùn jù sílẹ̀ tí ò kírun ṣé kéferì ni àbí kò kí ń ṣe kéferì kò yẹ báyìí nísìnyí àwọn àfa àti fanfàlà lórí ọ̀rọ̀ náà àrínà àwọn àfa àtẹni ẹni tó bá ti gbẹ̀rùn jù sílẹ̀ tí ò kí o wọ́n ní kéferì ni àrínà àwọn àfa àtẹni ẹni tó bá gbẹ̀rùn jù sílẹ̀ tí ò kí wọ́n ní kò ń ṣe kéferì ẹ dákun ṣé a máa pè yẹn ní kèfèrí lórí irú àwọn àlámọ̀ nígbà yìí pé èmi gbà yìí pé táríkù sọ́lá èmi gbà pé ní tí yóò bá kírun sìn tó gbé òun yẹ sí òkè èmi gbà pé kèfèrí ni ẹ̀yin wá gbà pé kèé ṣe kèfèrí mọ́ wá sọ fún pé àfa àròsídìí o ẹ̀yin náà ti di kèfèrí nìyẹn o nítorí àmàlàm yóò káfíìrì káfíìrì ọwà káfíìrì ẹ̀ pé kèfèrí ní kèfèrí ẹ̀ ti di kèfèrí ṣé wàá rí ti láíláí ìyìn nípe yín kèfèrí lórí àlámọ̀rí náà ẹ̀yin náà sì ní pèmí ní lori lórí àlámàrí náà pé ah, àbá ìwọ́n náà ń pe mùsùlùmí kèfèrí ìwọ́n náà kọ̀rìjì ni ẹ ẹjọ́ ìrẹsà máa ń sùn nítorí pé ọ̀rọ̀ yìí kọ́ ọ̀rọ̀ kan tó ń gbé ìfà lọ́wọ́ àwọn lórí ẹ̀rí kálukú ara wọn tó dàrú mọ́ wọn lójú ẹni yóò pé báyìí lórí torí àwọn ẹ̀rí torí pé tabawo ẹ̀rí tabawo òye sí dáadáa àdájọ́ yìí lára bẹ̀ látara ẹ̀rí ẹni kejì náà wòye sí ó ní à ìdájọ́ tó fayọ ìfàkúfà lọ́fayọ yẹn à lè fayọ báyẹn báyìí láti fayọ irú àwọn mọ̀tá ìlú sọ bá rí báyìí wọ́n fi ń pè yẹn kébìlì lórí ẹnìkan sọ wípé ọ̀ràn yẹn ni kóbìnrin gbogbogbò ara rẹ̀ àtọjú àtọwọ́ àti gbogbo àfẹ́rí kankan nínú ara obìnrin bá a bá irúbìnrin kan tó bá fi lè yọ ẹ̀yà ara kan náà ẹ̀yà ara rẹ̀ lẹ̀ ẹlẹ́ṣẹ̀ lọ́jẹ́ àwọn àfa kan ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àwọn sọ́ba yẹn àyínà àwọn àfa sẹ́ni ẹ má sọ pé ọ̀sẹ̀ lọ́wọ́ bá o eléyìí tó dáa jù lẹ́sọ yẹn dé pé kóbìnrin gbogbo ara rẹ̀ kọ́mọ́yọ̀ nǹkan kan lè lára rẹ̀ ń tó dáa jù nìyẹn àmọ́ bí ọ̀bá gbogbo ara rẹ̀ tó yẹ kó yọ ojú fèsì ọyọ fèsì ẹ̀ kalẹ̀ àti ọwọ́ rẹ̀ débi ọrùn ọwọ́ lásán tó yẹ pé ọwọ́ débi ọrùn ọwọ́ nìkan lọ́yọ́lẹ̀ wọ́n ní kò tí ì dẹ́lẹ́sẹ̀. àwọn kan ní kódà bó bá yẹ pé fèsì lásán àtọrùn ọwọ́ lọ́yọ́lẹ̀ ọsẹ lọ́hùn àwọn kan ní kọ̀sẹ̀ lọ́hùn kọ̀sẹ́ lọ́run lé àmọ́ tó dáa jù ní kó gbogbo ẹ̀ bí ọba gbogbo ẹ̀ tó bá yẹ pé tó bá jẹ́ pé fèsì là ń wífa tó bá yẹ pé fèsì àti ọrùn ọwọ́ nìkan lọ yọ ọ́ lẹ̀ ọwọ́ débi ọ̀rọ̀ kìí ṣe débi gbọ̀n o débi ọ̀rọ̀ ọwọ́ nìkan lọ yọ ọ́ tí ká má sì wá gbọ́ wọn ní kìí ṣẹlẹ́sẹ̀ ẹ̀dá kò sírú àwọn mọ́sálà báyìí tí ẹ̀ máa èyàn máa ń yẹn lé lórí pé ẹ̀rẹ́ léyìí ìtọ́lọ̀ ọba ṣe léwọ̀ ojú tọ́lọ̀ ọba ṣe léwọ̀ ká sílẹ̀ fáwọn obìnrin àtọwọ́ lòun ti ń ṣe lẹ́tọ̀ pé wọ́n lè sílẹ̀ yìí a jẹ́ pé o ti ṣe halal o ti ṣe haram ní halal nìyẹn wàbí táàlì o ti kẹfìrí ìṣirò àwọn masáyì ló báyìí kò yẹ báyìí nìsí irú ẹ pọ̀ gan ṣé tí a bá kúrò níbi rúkú rẹ̀ tá a kúrò níbi rúkú rẹ̀ lórí irun ṣé a kà ọmọ yà ni àbádáwọ́lẹ̀ sétí àbá lọ síbi sujud à ń lọ sí forí kalẹ̀ ọwọ́ lákọ̀ mú lọlẹ̀ ní àbẹ́kún kò yẹ báyìí nìsín nínú àwọn mọ̀sáyì tó bá rí báyìí tó yẹ pé ọ̀pọ̀ gan-an tó yẹ pé ẹnu àwọn àfa òkò lórí ẹ̀ ẹnu àwọn àfa òkò lórí ẹ̀ ààrẹ ní sọ pé báyìí lórí ààrẹ ní sọ òdì kejì rẹ̀ nínú àwọn tó bá báyìí a kì í gbẹ́dájọ́ léèyàn lórí nínú àwọn mọ̀sáyì báyìí kò yẹ so irú àwọn àwọn masáyì tó yẹ pé àwọn alámọ̀rí ẹ̀sìn tó yẹ pá fún yẹn lẹ́sìkìs lórí ẹ̀ nìyẹn náà wọ́n ní yata'azzaru an al-mukallaf fi raf'i al-jahli an nafsihi li khafaiha wa wuqu'i at-tanazu'i fiha bayna ahli sunnati min as-salafi wa ghayrihim ìyapa gẹ́gẹ́ bẹ́ẹ̀ láàrin àwọn ahli sunna tó ti kọjá lọ àtàwọn míì tó tún ṣe kí ni tó yàtọ̀ sí wọn nínú àwọn tó wá lẹ́yìn wọn ẹnu òkò lórí àwọn mọ̀sáìlù yìí gbogbo àwọn mọ̀sáìlù tó bá rí báyìí àní fún yẹn ní àní fún yẹn ní kèfìrí lórí ẹ̀ àdẹ̀ nígbèdájọ́ ẹlẹ́ṣẹ̀ léyàn lórí lórí àwọn mọ̀sáìlù tó bá sọ pé tó bá sọ pé apá kìíní lọ́hàn sóhun tí è ṣe pẹ̀lú pé ó ń ṣèfẹ́nu tó bá yẹ pé pẹ̀lú pé ó ń ṣèfẹ́nu náà ni àní pè ni a so àmọ́ in tó hàn sí nìyẹn pẹ̀lú pé ó jẹ́ ẹni tó wá sí sí lori ọlọ́run ọba lórí pé wá òdodo tó wá hàn sí ni pé ehe lọ́rùn sóhun sọ pé bí òun náà lọ́rùn sí ọ òǹkàlùkù àní tìtorí ẹ̀ káyọ̀rìn jáde kó nínú súnà lórí àní àwọn alámọ̀rí káwá ó ti jáde nínú ìjẹ́ onísúnà nìyẹn kò sọ pé àwọn eléyìí báyìí láwọn kùndàrú àwùjọ tiwa yìí àwọn jàbàtà àtọmọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àwọn àlámọ̀rí ẹ̀sìn fẹ́ pé kódà kò tiẹ̀ sáàbà kankan tí tọ́sọ̀rú ẹ̀rí àwọn atúmọ̀ fi yọ̀njáde kó nu Islam tó yẹ pé àwọn ni wọ́n dá mú wá ẹ̀ lérí kanú tíra kankan kò sákọọ́lẹ̀ kò sí tíra fíkì kankan tẹ̀ sí ríkà kò sí tíra kídà kankan tẹ̀ sí ríkà kò wàláyé lérí kàtúnú tíra kankan tẹ̀ wàláyé ni mò ń pè yìí wọ́n sì mọ̀ ẹni tó bá wọ́n lẹ́ni tó bá fi síbi jẹun kí yẹn fi síbi jẹun ó sì ti di kèfèrí láì ya wèrè. wàláì làwọn ní nǹkan ń ṣe àwọn ọmọ ibà wàláì nǹkan ń dààmú wọn tààrà èṣù èṣù ti yàgbẹ́ sí làákàyè wọn ó yàgbẹ́ síbẹ̀ ó tọ̀ síbẹ̀ ṣé báyìí nìyí so èṣù tó wá gbàgà síbẹ̀ ń ṣe fàájì ẹ́ kí ẹ sọ pé tó bá fi síbi jẹun <laughs> àbá ọlọ́yọ̀ duplex síbẹ̀ títí títí ẹ pé tó bá fi síbi jẹun di kèfèrí ẹ tó bá fi síbi jẹun ó jáde kóru Islam ẹ ká kunu tíra wo láti rí wàláhì wọn kàn dààmú alágbára ẹni tó bá ṣe ìkúmọ tó bá pe àwọn èèyàn pé ká bá wọn jẹun kó mọ ó di kèfèrí kódà kò sínú fanfa ẹjọ́ ìlú lọ́ba tẹ́fẹ́ ẹni tó bá jẹ́ tó wà nùn fanfa ànípẹ́ ń gèbè lórí àwẹ́ kan ni ànígbẹ́ dàgbẹ́ àníkẹ́ ẹlẹ́lẹ́sẹ̀ ànígbẹ́ ẹni kankan tó bá yẹ kó wà nùn fanfa àní eléyìí ò tiẹ̀ sínú fanfa kò sẹ́ni tó sọ orúkọ bá òun láyé pé ẹni tó bá ẹni tó bá pè yàn sí kò máa o ó ti wá di kèfèrí láwọn ọ̀rọ̀ jákujáku ẹni tó bá ṣe public nìka èmi ọmọ yìí pé secret nìka tó mẹ ọ̀dọ̀ àwọn pípù mo ti mọ̀ pé ọmọ ẹ̀ mọ̀ sí nìka public yìí bá ṣé nìka secret wà lẹ́yìn máa ń ṣe. ẹ̀rí kan wọ́n máa ń ṣe public nìka ẹ̀dá kò sanabi gan nìka ṣe ká publicize nìka àìlínú nìka ẹ̀tọ́ wàlẹ̀ nìkan ṣe public nìka ẹ̀yin wọ́n fẹ́ kó ṣe secret nìka ni. ẹ àwọn ọ̀rọ̀ jákujàku èèyàn tó bá ṣe wá sí sábà ń ṣe ìyàwó nísì à ń ṣe ìyàwó ẹ wá pé àbá àbẹ́kọ́ wa bá wa sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ ti di kèfèrí báyẹn ẹ ti di kèfèrí pé ẹ pé àbá àbẹ́kọ́ wa bá wa sọ ọ̀rọ̀ lọ́wọ́ níbi wá sí níbi ìyàwó ẹ ń ṣe ìyàwó sẹ́ ẹ wá pé àfà pé àfà ẹ wá bá wa sọ̀rọ̀ ọlọ́run bíi ìyàwó tá à ń ṣe ẹ ti di kèfèrí. tó bá ti sọ fún yín pé èyí ti wà sílẹ̀ o tí o kò sínú tíra kankan o ẹ ẹ tó bá ti sọ fún yín báwọn ẹ gbọ́dọ̀ gbá ni tẹ́ ẹ̀ bá ti bàbá yìí di kèfèrí nù torí pé àwọn ẹlẹ́gbọ́dọ̀ máa tẹ̀lé àgbọ́yé tí wọn ò lẹ́gbọ́dọ̀ máa tẹ̀lé ó sì láwọn èsì ẹlẹ́gbẹ́ bẹ́ẹ̀ bá ti wá lè tẹ̀lé tiwọn báyìí wọ́n gbé dàsí bí kèsì kèfèrí lé lọ́wọ́ báyìí ẹ àwọn ọ̀rọ̀ bíi ìgbà pé ìgbà pé ya wèrè wàláì mo fọ́ náà bá búra àwọn ọ̀rọ̀ wọn gbà tí n bá yìí tí n bá tún tún gbéwò báyìí báwọn òkè káyì ṣé nǹkan ń dààmú ọpọlọ àwọn eléyìí ni wàláì ẹ lè rí inú tíra kankan sọ̀rọ̀ mo máa ń sábà ń ṣe àwọn tàhàdíyàtì yẹn àwọn challenges yẹn mo máa ń sábà mú pé kankan wàláyé ọ̀rọ̀ yẹn wọ́n dá mú wá látàgbárí wọn ni àwọn nǹkan tá fi ń pè yẹn ń kébìrì ti pọ̀ jù tọ́ ẹ pé ó ti pọ̀ jù ó ti pọ̀ jù a ní àwọn àlámọ̀rí ẹ̀sìn jẹ tó bá jẹ́ sí pé ọ̀rọ̀ rẹ̀ tó pamọ́ gan làwọn àbá ń sọ yí pé èèyàn kì í gbìdájọ́ léèyàn lé lórí abẹ́ẹ̀kọ́ ni ká tó sọ pé àwọn àlámọ̀rí àwọn tí ò sí inú ẹ̀sìn tọ́ ẹ pé ẹ̀yin gangan lẹ fabricate yẹ Ah, ọlọ́run ṣàánú dé ọlọ́run bó ṣàánú àwọn ọmọ yìí wàláì wọn ọ̀rọ̀ wọn ní ìdí àdúrà gan wàláì torí pé nǹkan nǹkan ti wọn fa nǹkan dààmú wọn tààrà ọ̀nẹ́sì nǹkan wọn gbádùn rárá nǹkan ti rọ́ọ̀lù wọn kọlu kọlu ti kọlu wọn àwọn ọ̀rọ̀ tí àwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ àwọn ọ̀rọ̀ jákujáku tó yẹ pé bá sọ fún àwọn àfa sunna wípé ẹnìkan bẹ tí wọ́n sọ báyìí wàláyé tí wọ́n sọ ní pé khabith pé èèyàn náà dára dání ẹtìẹ̀ má ẹtìẹ̀ má ẹtìẹ̀ má ẹtìẹ̀ má gbọ́ tiẹ̀ rárá mo fi ọlọ́ọ̀bá búra tó bá jẹ́ pé ẹ̀ ń dáwò tó bá pé tó jẹ́ pé ẹ̀yin bá mọ̀ tó bá pé ẹ̀ máa ń ẹ jẹ́ kí á gbé ọ̀rọ̀ yín ẹ ti fi dàbàtà wá abẹ́ni bá wò pé kínní náà ọlọ́mọdé yàrá bàtà náà ẹ pé wá ká pé àwọn àbá sunu náà ká sọ fún wọn pé n tẹ́ ń sọ rèé wàláhi làbí wọn kò sẹ́ni náà tó gbọdọ̀ gbọ́ sí tí pé n tẹ́ ń sọ rèé ó yiri tí ètìyàn bàjẹ́ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ dèndèrè pátápátá gbà ní sọ wàláhi káì ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa àwọn àwọn nǹkan wọ̀nyí téèyàn bá ti ń débẹ̀ téèyàn bá ti ń rí bí àìmọ̀ káwọn bíbù ṣe àti àwọn alámọ̀rí ẹ̀sìn bákan tí ń fa ọgbà ọlọ́run ọba ya yóò máa dùn yẹn gan. ṣé ṣé ẹ̀jẹ̀ rò pé báyìí náà ẹ̀jẹ̀ lèyẹn máa ń pè yẹn kéde rí sá ẹ̀rọ pé báyìí náà lèyẹn máa ń pè yẹn kéde rí. ṣé ká pè yẹn kéde rí lọ kò bá ní sí yìí gbogbo eléyìí tẹ́ fi ń tẹ́ fi ń sayọ̀ ọ̀yọ̀ tó ń ké fún yín tó ń ké fún yín tó ń kì í lọ tẹ́ gbọ́ yìí tẹ́ ń tẹ́ ń ṣeré kókó tẹ́ ń ka tẹ́ ń ga pálí ìgbà pé nǹkan yìí lẹ́ ń ṣe yìí bí ó tẹ́ bá bọ́ náà bá pàdé pẹ̀lú àwọn nǹkan yìí wàláhì ẹ̀ kábàámọ̀ pẹ̀ wáyé ẹ̀ kábàámọ̀ pẹ̀ ẹ̀ṣẹ̀ wálé ayé o ẹ̀ ti kábàámọ̀ pẹ̀ wálé ayé rí honestly speaking èèyàn gbọ́dọ̀ kú sórí àwọn àkídà burúkú táwọn ọmọ yìí ń gbé káàkiri àkídà burúkú jẹ́ àbàtà tó ń mọ́ra àgbè èèyàn wọ̀rọ̀ kú síbẹ̀ ṣùgbọ́n ọba kó sànù wa. Insha Allah ẹ jẹ́ n sáré ka kékeré tó kù níbi bíbá yìí ká parí síbi lálẹ́ yìí ṣé báyìí nìsín àdáṣì sá tó fi jásí pé táwọn ọ̀rọ̀ wọn bá ti kọ́ọ̀sì máa ń dì mí lẹ́kọ̀ọ̀kan báyìí láwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ jákujàku tó bá ti sọ báyìí in ó kàn máa ń mi kí n máa bóyá máa ń rí lára mi torí pé àwọn ọ̀rọ̀ yẹn ó kàn àwọn ọ̀rọ̀ tó takò mọ́ ni àwọn ọ̀rọ̀ tó ẹ̀yìn ọgbà lọ́wà síbẹ̀ ní ti àwọn ọ̀rọ̀ bí ọ̀rọ̀ alágẹ̀nà bí ọ̀rọ̀ aláwòkú wèrè wàláì ẹ mọ̀ ẹ mọ̀ èmi ò mọ kí yẹn ká sí yẹn ká sáyanu gbà kí kóró sì máa jáde gbà kí yẹn ká máa da ẹnu kó kà máa da ẹnu ọlọ́run bó sànú. naam ah, insha ta'ala ó ṣeé ṣe kí tẹ̀síwájú mọ́lálẹ́ yìí nítorí pé níta-fẹ́ kan ti ń ti máa yẹn dẹ́rù ju tahta al-masail az-zahira tá a bá sọ pé àwọn àtikàwọn pọ́ǹtì bíi mẹ́rin tá a fi ń àwọn ọ̀rọ̀ alámọ̀rí ẹ̀sìn tó clear lọ́jọ́ sí pé a kì ń fún yẹn ní àwíjàre aláìmọ̀kánlé lórí ẹ̀sìn ọ̀nà sáwọn ẹ̀sìn aláwọ̀ alámọ̀rí ẹ̀sìn kan ó clear àwa ka àwọn nǹkan mẹ́rin tó wà àwọn májẹ̀mú mẹ́rin tó wà fún àwọn alámọ̀rí ẹ̀sìn yìí kò yíra ní sí a tún ní àwọn àlámọ̀rí ẹ̀sìn kan bẹ tó pamọ́ àkàwọn mọ́jẹ̀mú tó wà fóun náà pé intafi máa wà tó pamọ́ ntọ́ba rí báyìí ntọ́ba rí báyìí ntọ́ba rí báyìí ntọ́ba rí báyìí àlámọ̀rí tó pamọ́ ni a kì í gbèdájọ́ léèyàn lé lórí ntọ́ba rí báyìí ntọ́ba rí báyìí àlámọ̀rí tó hàn ni kódà bí àti ẹ̀bá sọ pé aláìmọ̀ká lòun á gbèdájọ́ lé lórí torí pé in tó hàn ní ti gbogbo èèyàn mọ̀ ní báwo ni wọ́n ti sọ pé òun mọ̀ nípa rẹ̀ òun ṣàbòsí fẹ́mi ara rẹ̀ ó wá fún àwọn mayan dáríju tahtan masáìlì zọhírọ àwọn afẹ́ fún wa ní àwọn àpèjúwe àwọn nǹkan tó bọ́ sí àwọn abẹ́ àwọn masáìlì tó hàn yẹn ká mú àwọn àpèjúwe láti pé irú àwọn àlámọ̀rí ẹ̀sìn báyìí nínú àwọn masáìlì tó hàn lọ́bọ́ sí tó yẹ sí pé èèyàn gbọ́dọ̀ sọ pálá ìmọ̀kan lòun lórí ẹ̀ irú àwọn nǹkan tó bá rí báyìí nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn tó pamọ́ lọ́wà tó yẹ sí pé kéèyàn sọ pálá ìmọ̀kan lòun lórí ẹ̀ àlìgbáwọlé mo rò pé a lè ráǹfààní àti ìbẹ̀rẹ̀ lálẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ó tó bí àwọn pọ́ìntì bíi mélòó kan ṣé ìbáraẹni ṣe bẹ́ẹ̀ tí a bá ní kí a mẹ́nu lé so ó ṣeé ṣe kí a máa láǹfààní àti lè rìn sí a máa láǹfààní àti lè rìn jìnnà lórí ẹ̀ so a ó dáa torí àsìkò ti lọ so kí a padà máa ṣàlàyé léyìí ní ìgbà míì so that àwọn eléyìí nǹkan yìí yóò lè jẹ́ nǹkan tí ó clear sí wa tí ó yí wa dáadáa a lè mọ kí làwọn nǹkan tó jẹ́ sí pé a lè fi pèèyàn ní a lè fi gbẹ́dájọ́ léèyàn lórí a lè fi pèèyàn ní kèfèrí a lè fi pè lóní bídà a lè fi pè lẹ́lẹ́bọ àbá lè fi pè ní ẹlẹ́ṣẹ̀ lórí àwọn àlámọ̀rí ẹ̀sìn tó wá ṣe àti pé kí làwọn nǹkan tó jẹ́ sí pé a lè sàmójúkò fún yàn lórí ẹ̀ tó jẹ́ sí pé téèyàn bá ṣe àwọn nǹkan wọ̀nyí a lè wò pé aláìmọ̀kan ni tó bá jẹ́ pé a rí pé kò mọ̀ nípa nǹkan yìí torí pé àwọn nǹkan tó jẹ́ pé ó rọrùn kí yàn mọ̀mọ̀ nípa rẹ̀ tó tọ́ nínú ẹ̀sìn so eléyìí báyìí so inshallah ta'ala a padà máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ so kí àwọn àlámọ̀rí kó lè clear sí dáadáa so ká lè mọ ìlànà ahlu sunnati jama'a lórí àwọn so inshallah abẹ́rẹ́ wọn bá lè kílákílá islam abẹ́lẹ́ wọn bá alikẹ́lá kọ́nà bá kí ojúgun yìí mọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ fún wa eléyìí tí ó máa ṣe atọ́nà wa lọ síbi tọ́nà wọn bá alikẹ́lá yọ́nú sí tí ó dẹ̀ máa kọ́ dí wa kú ò níbi tọ́nà wọn bá alikẹ́lá bínú sí falala ilaha illallah gbogbo eléyìí tá à ń sọ yìí àwọn ìmọ̀ jinlẹ̀ eléyìí tó pàwọn àfa súnà gbé jáde látara ìwòye sí àwọn ẹ̀rí tó wá nínú alukur'an àti sunna tó ráwọn ẹ̀rí tó wá pọ̀ ọlọ́kanjọ̀kan nígbà tán gbé gbogbo papọ̀ tán gbé wò lápapọ̀ ìgbà yẹn náà bẹ̀rẹ̀ sí máa fa àwọn tá à ń sọ yìí àwọn kókókó tá à ń sọ yìí ìbẹ̀rẹ̀ tí ń bẹ̀rẹ̀ sí máa fa yọ látara ẹ̀rí báyìí ajẹ́pé ń tọ́ba rí báyìí irú nǹkan báyìí ló bọ́ sí látara ẹ̀rí báyìí ń tọ́ba rí báyìí irú nǹkan báyìí ló bọ́ sí tí wọ́n ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀rí yẹn lápapọ̀ tó ilé báyìí ó ní ọ̀rọ̀ mà àmọ́ ilé ìtàwọn ọmọ jàbàtà máa ń sọ yẹn ọ̀rọ̀ àìmọ̀kan ìsọkúsọ kò nídìí research káàkà ti bọ́ta kó mọ kàn mọ yanu kó mọ flow náà ni tó fi jẹ́ sí pé àwọn fífù yìí so ìsọkúsọ làwọn mọ sọ tẹ́bá wá rí èèyàn tó fẹ́ sọ̀rọ̀ tó dáa tóun ṣe research tó gbé mà jáde ṣèǹgbà táwọn bá táwọn bá sọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ báyìí àwọn kan fi ọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tí ò ọ̀rọ̀ jákujáku wọ́n kàn sí kíni wọ́n kàn jùlẹ̀ gbù so wọ́n dẹ̀ máa gbé ìdájọ́ lé àwọn èèyàn lórí lórí àwọn àlámọ̀rí yìí abẹ́lẹ́ wọn bá lè kíá kọ́nà bá kó sọ wa kó ń bì fẹ́nu ó kéré ni ó tóbi ní kọ́nà bá lè kíá kó là wá kó ń bẹ̀ gbogbo àwọn tí máa ń kọ díyàn téèyàn fi rí àánú ọlọ́run ba láyé àti lákèyàmà gbogbo tí máa ń kọ díyàn téèyàn fi rí àlìjẹ́nà ọlọ́run ba abẹ́lẹ́ wọn bá kí ọlọ́run bá kí ó gbé kú fún wa la ilaha illallah gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń ṣe nírọ̀rùn fún yàn láti wà nínú ìyọ́nà ọlọ́run ba ìdí máa ń ṣe fún rọrùn fún yàn láti wà àlìjẹ́nà ọlọ́run ọba abẹ́rẹ́ ọba kọ́lọ́ba kí ó máa fi ṣe ọ̀kan kan wa abẹ́rẹ́ ọba kọ́lọ́ba àdìgbìlá kọ́ máa ṣe rọrùn fún wa láti máa ṣe ọ̀làlá ilaha illallah subhanaka allahumma hamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.